ká bí ọmọ ká parí kù ṣé ó wà islamic àbí kó wà islamic ó wà islamic ṣùgbọ́n èyí tí àwọn àfáà ń sọ ń bẹ̀ ṣẹ́ríkáwà ilé ayé ti já lura wọn nísìn ìpéyàn ṣe Nàìjíríà àti tánṣẹ́ Sàwúdí èèyàn lè máa mọ̀ wa. àkọ́kọ́ ká mú ṣe wà nàìjíríà báyìí tó ṣe ara àwọn èèyàn tẹ́sìn yé bẹ́ẹ̀ náà làwọn èèyàn tẹ́sìn yé pọ̀ níta àwùjọ kẹwẹ́ báwa náà nínú àwọn tiwa náà kọ́ tó ń kálukú ní

àbí kẹ́sì máa sọ̀rọ̀ ọmọ obìnrin ọmọbìnrin tá a bí ṣé ìdájọ́ kan náà ni pẹ̀lú òun àtọmọ ọkùnrin máa darí fún un ohun tó sì ń fà á òun ni wípé differences of opinion bẹ láàrin àwọn àfa lórí àwọn issues yìí tó ṣe pé èyí tí àwọn àfa bá gbára lé láwùjọ yẹn tá bá ń sọ náà làwọn ará yẹn ó máa ṣe jù ní ìsinmi táwa wà nígbà yìí ní ìsinmi ó súnmọ́ owó di pé ọ̀dì máa ń gbálẹ̀ ìmá ń gbálẹ̀ nọ́sàbù malik làwọn bàbá wa máa ń sọ ah, báyìí ká fi ṣe ìdájí ká ṣe báyìí bẹ́ẹ̀sì lórí àgbọ́yé tí imam malik gbọ́yé sọ̀lọ́dọ̀ wọn ní sàwúdí lọ́pọ̀lọpọ̀ ọgbà nọ́sàbù táwọn agbára lé ní nọ́sàbù imam awájú ahmed ẹ́ tẹ̀fẹ́ èyí náà wọ́n máa sọ fún wọn ó súnmọ́ kí dífẹ́ǹsì wà nírú àwọn nǹkan báyẹn láàrin ìlú kan sí ìlú kan tó wá nípa àwọn tó bá wá ní ìmọ̀ ni wọ́n tẹ̀sẹ̀ wá wá di pé ah, àwọn tá a bá wù ra ara báyìí ilé ìlú correct ilé ìlú correct àmọ́ pé kéèyàn bá ran ọmọ tó wà ní islam tó sọ̀tà ó wà ní islam dáadáa anábì sallallahu alaihi wa sallam anábì sọ fún wa pé yóò á kú adé mawlud yawma sabi'ihi wa yusamma wa yukhla ọmọ tá a bá bí a fẹ́ràn fún oníjọ́ kejì tá a pé inú ẹni lọ́mọ ọ̀tá ẹlòmíì lè jẹ́ ẹnu ọlọ́wọ̀n ọ̀fẹ́ ṣe ní sókí aláwọ̀ àlà ẹ̀ẹ́dẹ́ wọn jiyàn ẹmọ́ jiyàn púpọ̀ tó wá sí bẹ́ẹ̀ sáà púpọ̀ jiyàn táwọn ẹmọ ń jiyàn tó ká tó ẹmọ sọ tiẹ̀ náà ni ẹ di àwọn tẹ́ bá mọ̀ kan bá jó ní mímọ̀ tó sì fáwọn náà kọ́ àbàbá ọlọ́run kò ṣe dáadáa fún yín èmi rò pé kìí ṣe bó ṣe kí á present the question yẹn ní nǹkan bá ti jẹ́ ṣírí kò ní lẹ́sẹ̀ sánú pé ṣé àwọn tá à ń pè ní ṣírí àlètí pé kìí ṣe ṣírí kò wọ́n fún ọjọ́ kò lẹ́sẹ̀ ẹ́ tọ́ examples la lè máa sọ pé òkè ṣé lẹ́yìn náà wà lára ṣírí hmm? because wọ́n tọ́lọ̀ bá sọ ní ìgbé tọ̀ ká má mú orogún pẹ̀lú bí nǹkan bá ti kọ́ sínú ṣírí kò kò sẹ́sẹ̀ sọ lábájá lọ tẹ̀síwà lábájá ń wú mi ọ̀gí tíṣù wà pẹ̀lélé abá lóòtọ́ láwùjọ wa ọ̀tíbì kan náà ló ti wá láwùjọ wa mo fi ìpẹ́bí tí mi tẹ́kì ti ṣẹlẹ̀ mẹ́ kí ìyẹn fẹ́ ti lè lára wa pé á ah, ògbọ́dọ̀ jẹ́ ṣírìkù ní wípé àwọn bàbá wa níjọ́ ọ̀pọ̀lọ̀ kò ṣe dáadáa fún wa àwọn bá ti kú ní ọ̀pọ̀lọ̀ kò kẹ́ ọ ní déédéé fẹ́ màmá wọ́n pán kùrọ̀ á nílé débi wípé wọ́n gbá kan léwu fún gbogbo nǹkan tó bá fi lárọ́wá kọ kọ́lá tó wọ́jọ́ kùrán ní ṣe bìlífù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà náà nígbé tọ́ka sí lọ́wọ́ pọ̀ nǹkan báyìí ara ah, ah, kùrán ìsìláàmù ó wá di pé jọ́ tó bá ní sọ́pẹ́ kiri kàwọn ilé ọ̀fẹ́ pé kiri òògùn ni ah, àwọn ẹlẹ́wọ̀n wọ́n ṣe wọ́n sábà fi ẹ̀bùn yẹn sábà fi lárúbáwá kọ́ àwọn ọ̀gbà orí àpọ́nlé tí wọ́n ní pédè lágbàá ní ti báyìí ní ìjọun bínú wọ́kan nù wọ́n bá rí báyìí ìgbàbí lágbàá kan ní pé ah kúránì kúránì bí tí láti mọ̀ tẹ́kù ìbàrẹ̀ ní ìṣẹ́lá bá ah, ah ẹgbẹ́ mi tí lórí kúránì kò tó wọ́n ti lárọ́ gbogbo tí láti kúránì àpọ́nlé tí wọ́n ní pédè kúránì ó jẹ́ kọ́rọ̀ pé anything tí wọ́n bá ti lárúbáwá kọ́ ara ẹ̀sìn lókè òun ló ń fà á láì èyí tẹ́ẹ̀dì nínú àwọn kan fi ń jòkó ti fi ah, àwọn àbá àwọn ṣẹlẹ̀ ìlà àwọn wọ́n lọ́wọ́ àwọn buhari buhari wọ́n ní ìṣẹ́ ìlà àwọn pẹ́ṣẹ̀ tá ń gbìra wa òun ni wípé alẹ́ni sálàláwà lọ sálà tó gbéwu ti ṣírkù lásìkò rẹ̀ táwọn Yorùbá ló tó wù jì ní àbílágbá tó ṣírkù tí wọ́n tán ní ṣe èdè owó kan ti ṣe àwọn tánà ìsọ̀sọ́nà tó wà lánàá

àwọn táàmẹ́lì fẹ́ máa prọ́fìtì ń bẹ̀ sọ́lẹ́kà ìwọ̀n ṣíríkù lọ wọ́n máa mọ́ wọn fẹ́ tó sọ́run fún wọn wọ́n mọ̀ pẹ̀lú ẹgbẹ̀rẹ̀ bá kùránì láti kùránì lọ kùránì ló kọ́mọ̀ tó tètè kùránì ẹgbọ́ tó bí lárúbáwá kọ ni ṣùgbọ́n ní gírèdì lóòótọ́ nínú ẹ̀sìn yìí ẹ̀sìn Islam kò sí ọ̀nà kankan bọ́lá ọba gbé kalẹ̀ tẹ́yẹ̀ lè fi mọ nǹkan tí bá ti ṣẹlẹ̀ a ẹlọ ẹ̀yọ́ tó bá yóò wò bára kiri yìí kí ló ṣẹlẹ̀ ìsìláàmù fẹ̀ kan ní lọ́nà òní lọ́nà òtí lọ́nà torí kò sí wúlò bẹ̀ fún yìí yàtọ̀ kó jẹ́ ṣúrú ilé ìbí sí wúlò bẹ̀ ní pé ẹlọ́ lè béèrè ẹjọ́ lọ́wọ́ fẹ́ màá tọ́jú ìṣẹ̀lẹ̀ lọ́la máa wò sọ̀rọ̀ láwọ́ yẹ́ dáfẹ́ bá wò sẹ́ńtọ̀ ọ̀la ló lórí ló ló wà rárá tí islam wà fún òun ni wípé lẹ́yìn ìgbà tá a bá ti méjì méjì gbogbo bí ìtẹ̀ka ti ọkọ̀ ẹ̀fẹ́ ìyàwó lẹ́gbàá kúrò ó ti ṣe gbogbo ìwádìí tẹ̀ kó ṣe wádìí ó ti ṣe tọ́lá ibi tó mọ̀ mọ́ ilẹ̀ ti wá pé ọlọ́run ò ibi tí mo mọ̀ wọ́n ní àlẹ́yìn sọ́lá àwọn tó sọ tó wá kó ní kó wá ṣe ìṣe ọ̀rọ̀ ìṣe ọ̀rọ̀ èsè pé o fẹ́ mọ nǹkan tó èdè fún tó fẹ́ ṣe ìwòní pé ọlọ́run ọba ní kéde ìgbé mi mọ̀ wọn lè ṣe tọ́ta àwọn èyí tí mo mọ̀ ìwọ ó ké wá ọwà ayọ̀ láka méjì lẹ́yìn láka méjì ọwà àṣàdúrà àdúrà wà ń ṣe tó wọn náà bá ti mọ̀ tó wú orí pé àwọn ọhún mọ ọlọ ẹni àṣàkéèrò fún ọlọ́run túùsì fún mo ti fẹ́ bọ́ọ̀dì tèmi sábi tí mo rí mọ́ ìmọ̀ tí ẹ tó kọjá bí tí mo rí mọ́ òun ni kí ọlọ́fi túùsì fún mi wọ́n sàbírù kan fi kùn rántí ọlọ́run ọba ò agbára rẹ ni mò ń fi ń bèrè agbára lọ́wọ́ rẹ wọ́n sàlùkà mi fọ́sẹ̀ kan làwọn bíi èyí sọ̀rọ̀ ọ̀dọ̀ wọ́n tààlàmù wọ́lá àlà yóò ìwọ́lọ́wọ́ bá lókun tó pamọ́ ọwà fún aláwọ̀mọ́ ọlọ́run èkú dáadáa àlà tó wọ́n sí inú ọmọ àwọn ọlọ́run àti wọ́n mọ̀ sí mi ò mọ́ bá fẹ́ ìkẹ́kọ̀ọ́ fẹ́ ṣe yìí oore ni ó bá jẹ́ fún mi láyé lẹ́sìn ni láyé mi níjẹ́ sí àmọ̀ mi fàkùdúrú òyí kádàrà rẹ̀ kó ṣe ìsìnkú tó bí lásìkò tó ẹgbẹ́ jẹ́kì ìmọ̀ ó yóò rẹ̀ ni ọ̀rọ̀ jẹ́kì ìmọ̀ kọ́ èmi ti mọ̀ tí mo fẹ́ ṣe tẹ́ ẹni tí ó bẹ̀ẹ̀kọ́ tí ìwádìí rárá ní tún òṣìkò tó ṣe ọ̀rá tí ó ti mọ̀ tí ó ṣe ọmọ ìyàwó tí ó bẹ̀ẹ́ gbọmọ̀ gánà ọlọ́wọ́ bá mọ́wẹ́ kò bìyàwó tí ìfẹ́ hàn mí lọ́nà èyí ò sínú sáà lẹ́bí o òṣèṣẹ́ tí ó wáyàwó fúnra ló bá bí mọ̀ ní ó ṣe léèwé ló bá bí mọ̀ ní ó làwọn àgbàlagbà ló bá gbé láti ah, bá wádìí ó kọ́ ṣe gbogbo eléyẹ fúnra ẹ̀

èèyàn tó ń lọ́wọ́ ọgbò tọ́lá ìtó ní ààbìnáì ah, òdá ah, ẹmọ́sí àfá ní tẹ́ẹ̀sàbì láfà ló sọ mìí ìtẹ́rù àfá yìí náà yóò wá débi tó ti fẹ́ ṣe ìgbìyàwó ọgbẹ́síyàwó yóò wá ní ìyàwó tàà ṣe lórí kọ́lọ́nkó fálùbáríkà sí fálùbáríkà tó fi sáàrin Fátímà ọmọ ànẹ́bí àti Àlí ọkọ rẹ̀ àbíbà ló sọ ẹ̀sọ fún ìfẹ́ bàá fà pé kó áàdì fátímà àti áàdì papọ̀ náà ìwé wa náà ìdí ò dáa náà tó ní ò dáa orí ìtúndé ta àwọn ìpínlẹ̀ ilé ìtò wà ní tó ìpínlẹ̀ pẹ́ tó wọ́n bá gbé wá bá láti wà nẹ́bì náà ó lè kọ́ máa bẹ̀rẹ̀ àwọn so kìí ṣe tọ́rọ̀ pé ṣe ṣírkù ní ẹ̀fẹ́ṣọ́ ṣírkù bẹ́ẹ̀ kan ti wà tí ò ṣe àbálábáwá ni wọ́n ti kọ́ àdúrà ti pé ẹni tẹ̀lá ti lárúbáwá kan kò lè jẹ́ ṣíríkù kwẹ́ṣọ̀n ni pé àdẹ́sílá sọ́là tó bá wọn mùsùlùkù rẹ̀ dá tí wọ́n ń fèdè mí lóòótọ́ ajẹ́ẹ̀tẹ̀ dáadáa pé kápọ́n èdè kùránì lé kápọ́n kùránì lé jẹ́ èdè ẹ̀sìn wọn àwọn kárí gbogbo tó bá fi kọ́ náà lára ẹ̀sìn wọn ìbò ní ti lọ ojú ti la ẹbí ò bá kàn mọ̀ ni gbogbo àwọn òwe darí tàǹtà lóyìnbó yìí náà ni wọ́n ti rẹ́ńdà sí lágbàwá wọ́n ti rẹ́ńdà ìwé Yorùbá náà tán fi lárọ́ wọn báyìí ní ìsinmi gbogbo ọba ṣe jòkó ní ìsìn òfẹ́ ìsẹ́ni ìran tí ò ka ògbójú ọdẹ ní gbogbo orúmọdà rí Yorùbá ni bàbá tó bọ̀ ẹ́ nínú àwọn pòfẹ́sọ̀ lu wa ẹ́ pòfẹ́sọ̀ mọ̀ṣúrù jimba nígbà tí ṣe phd nu wọ́n gbé sí lágbàwá àfọ̀yíwá tó lè jọ́rẹ́ ìrẹ̀fọ́ náà mọ́ ká sọ pẹ̀lú àwọn agbègbè ojú ọdẹ fún ọmọ bí ṣokó túbá ó gbogbo ojú ọdẹ ọ̀kọ́rí àwọn láyà àṣírí ni àgbègbè ọdẹ ní kàmá ẹgbẹ́ ìṣàlọ́wà pọ̀ ìrètí oníbùdó wọ́n ti gbé e sí lárúbáwá professor abdulsalam ní university of Ilorin linguistics ní Malaysia wọ́n ti dé alkọ́sọ́gbò mọ̀kàyè ìrètí oníbùdó tẹ́ ìmọ̀ Ẹgbẹ́ lábáwá fi mọ́. Tí kọ́lá pàtí tí máa kéde, ó ti wà lápáwá, àlàáfíáwò kàkàlá àṣà. Ẹ̀ẹ̀kẹ́ Kò sí ọ̀nà kan tí ìsìláàmù fílẹ̀ pé tó bá fẹ́ mọ tí ó tẹ̀lẹ̀ lọ́la, ọ̀nà báyìí ló bá ó blọ́ọ̀pẹ̀. Kí ló bá tó fi blọ́ọ̀pẹ̀? Òun ni kọ́lọ́run bá fẹ́ kó wà kọ́lọ́run ọba nìkan pé ọlọ́run ọba nìkan ló mọ̀ra ìwọ méje gbọ́dọ̀ lu ọpọlọ ẹ̀ tó bá yíó náà ni ó ṣe yóò kúlẹ̀ fọlọ́ islam ò fẹ́ tírẹ́yìn àwọn tó bá fẹ́ tẹ̀lé lọ́nà yẹn ẹ́ òun náà ti rí fẹ́sì nígbà tó yìnbọn ló sọ̀nà yẹn òun náà tó ọwọ́ pọ́ progress ẹ́ ẹ jẹ́ ká wo àwọn kílókè factors tó wà observable observation ẹni tí kọ́kọ́ sọ́nà tó bá lead wa sí nǹkan tá a fi predict no problem. lọ́sí ó wà consistent àwọn náà ti lò ẹjọ́ lọlé ìgbà tẹjọ́ lọlé tó bá jáde ó mú bàtójú rọ adúlọ máàjì wọ́n ti kọ́jọ́ ìwọ́n bá ẹ̀ kò wòye pẹ̀ tó rẹ̀ ń wòye pẹ̀ kò sí òun là ń sọ fáwọn fáwọn náà ṣe wọ́n kó papọ̀ mọ́ nígbà òun náà ni kò wá jẹ́ wọ́n bá ti pé ní ò bá ní bàbá aláwọ̀ tọ̀ tọ̀pọ̀ ìwé àfihàn kí ìwùn àwọn aláwọ̀ wọn náà dé wọ́n bá ti pé ẹ̀rí bá pè bẹ̀ wọ́n láwọn àlà time management wọ́n ti sàlàyé fún wa ọlọ́run bá kó fún wa ṣe ká sì gbìyànjú ká lè rí ṣe náà ṣe sọ ẹni tí ó ń gbàwẹ̀ tó lágbàlagbà tí ń gbàwẹ̀ tó fẹ́ fún ìyàn lóúnjẹ ẹlọ́pàá ẹgbẹ́ wà láyé tí èèyàn bá lágbàlagbà tí ò lè gbàwẹ̀ tẹ́ ṣe fídíà fún kìí ṣe tí wọ́n ní kẹ́ẹ̀ṣe ní pé kẹ́ẹ̀ fún ìyàn ló jẹ sàárì àgúnjẹ ìdúnu kò kán sàárì kò kàn dúnu kódà kò kán aláwẹ̀ oúnjẹ méjì làwọn èèyàn dà papọ̀ oúnjẹ kan wà pé o mo wá fẹ́ gba ládàá ẹni wá ń ni mo fẹ́ fún ní nǹkan tí ó fi sínú ó lè jẹ́ lọ́wọ́ ó lè jẹ́ ìyẹn ládàá ẹni ìjẹ́ ìjọ ìgbé yóò ra wọn fún oúnjẹ ẹni tó wà láàrin tí èṣẹ́ tó fẹ́ jẹ́ gbogbo ẹ̀tán blọ́kì tí ó ká tẹ́ fún níbi ráìsì five hundred bọ́yẹ̀ ẹ̀fẹ́ fẹ́ mọ́ ọ̀dẹ ọ̀dẹ́ àràbà ìyẹn ni ó ti

ajáfara lòyìn ní ìdí ìwẹ̀ téèyàn ó wẹ̀ mo mọ tó súnmọ́ pápákọ̀ afẹ́ gbọ́ yé báyìí wọ́n dára ní sáà láàfin láàfin àdéhà tó rà ní kájà bá tẹnu gbọ́dọ̀ ní igbá kọ̀tẹ́nà káàfin mu kàkà káàfin jẹun ẹ́ ṣé ẹ mọ̀ pé lẹ́yìn káàfin káàfin jẹun ilé ìṣẹ́kọ̀ òun náà láàrò láti fi jẹun òun náà láàrù láti sàlọ̀ aláàrùká ti nǹkan

òun ni pé títí kùránì sọ àdìsá náà ìsọ̀tà náà sọ pé àwọn ajá yín tẹ́ ẹ bá fi ń dẹ̀dẹ̀ sọ́ọ̀tù mánidà wa ma allamtum min al-jawari mukallibin àwọn ajá yín tẹ́ tírẹ́ẹ̀nì tẹ́ fi ń dẹ̀dẹ̀ ètò allimunahunna mimma allamakumullah tẹ́ ẹ kọ́ wọn nínú tọ́lọ̀ bá kọ yẹn tírẹ́ẹ̀nì ìta bá mú dúró fún ibáyìí sí ẹ̀jẹ̀ pẹ̀lú náà pẹ̀sẹ̀ ní ajára ẹni náà tàbí mú nítorí ẹ̀pá tọ̀sẹ̀ wá ní káfọ́ lẹ́yìn ẹ̀jẹ̀ ní kùn ní káfọ́ tó tó fi hàn wípé sájá bá wà ní sájá wá kàn áfẹ́rẹ́ gbọ́tọ̀ náà dànù a máa jẹ́ ìdí ẹran tí èèyàn mọ mú àṣetẹ́ ẹran tí èèyàn máa ń lò fún function ni ọfẹ́ jẹjẹ ọfẹ́ security ọfẹ́ sọ oko rẹ̀ ọ̀gbẹ̀gbẹ̀ àmá tèéta jápẹ̀ tèéta ẹranko tán gbé mára bí olóńgbò tèéta yìí tí wà nù yàrá àyàn tẹ́ yóò jọ máa fún ajẹ́ òtẹ́ lẹ́gùn bẹ́ẹ̀ ọba ti ṣe ìdánilò ni wípé dáadáa rẹ̀ ó máa dínkù òyí táwọn èèyàn sọ jáde àmọ́ kò wọ́n tó kájá máa rìn ní títí àmọ́ mọ́ sọ di fẹ́ẹ̀tì láwí o lè mọ́ lóko di fẹ́ẹ̀tì Tọ́wọ́ àgbè ìfẹ́fẹ́ ìfẹ́ àwọn táàkì ló jẹjẹ tó mọ̀ fún chicken jẹ àwọn òkìrì jẹ. Wọ́n fà á jálé lẹ́yìn òjẹ́ jẹ́ kó jẹ egun orí títí ẹ̀hẹ́n àti èdè kan pálé tó bá wọn. Àmájá fún ìdáadáa nípò lásìkò ànábì sábàbà wà ní So, àṣẹ̀sọ́bọ̀ dá tó lẹ́kọ́ bá fara kàn yán. Tí ìbá náà ti bẹ́yẹn kan ògbé báyá bẹ́ ọkàn